الحمد لله على نعمة الإسلام علينا ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún kí àti àlékún gẹ̀ fún ẹni tí ọlọ́run ọba dá tí ó lóore jù ọ̀nà ni muhammad ọ̀nà ni anabiwa muhammad ọmọ abdullahi akínà ọba kí ó bá wa sí àlékún kí àti ìgẹ̀ fún àti àwọn sábẹ́ wọn àti àwọn aráàlú wọn àti àwọn tábà ń gbìyànjú láì tẹ̀lé wọn ní ìhà títí di ọ̀la àlìkíyàmá gẹ́gẹ́ sí mọ̀ kí wọ́n jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan akíra wa kò sí yàmù látàrí kọlọ́nkó gba ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lóye díẹ̀ nínú ètò yín ètò àhúdàní wa bíṣọ̀rọ̀ eléyìí tí ó bíi wáyé látẹnu àwọn olùmọ̀ wa bisoro lè ti o maa olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbùdín gbadébọ̀ ọ̀rọ̀ jíkẹ́ náà bá kí ó bisimilah. alhamdulilah wa ala alihi wa warahmatulahi wabarakatu nínú pèpè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run olùpèpè yóò tún máa ṣe àlàyé fáwọn èèyàn gẹ́gẹ́ báwọn anábì Ọlọ́run ọba ti ṣe ṣe yóò jẹ́ kí wọ́n mọ̀ péjọ pé ndà òkè yá máa wà gbogbo nǹkan tá à ń ṣe láyé àṣegbé kan sí o à ń ṣe é ni torí náà a máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn kí wọ́n ṣọ́ra sí kí wọ́n má sì tẹ òfin Ọlọ́run ọba lójúmọ́lẹ̀ kí wọ́n rántí wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń bọ̀ wá ṣèṣirò fún wa lórí gbogbo wọn abágbélé ayé sí àti tó dáa àti tó kù díẹ̀ káàtó kí la fara wa sí kí la fowó wa sí kí la filé ayé wa sí gbogbo ẹ̀ látàn fún tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù agbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn nǹkan tó ṣe pé tá a bá ṣe tá a bá ṣe á rẹ̀ bá dáadáa pàdé lọ́dọ̀ látara rẹ̀ dẹni tọ́lá àlùjá náà wọ̀ táwọn èèyàn náà lè máa ẹni fẹ́ soríire ó lè bá a soríire á sì jẹ́ni tí ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa lórí àwọn àwà burúkú àwọn àwà pálapàla eléyìí tó ṣe pé téèyàn àbá dẹ́kun rẹ̀ tí ń ṣe wọ́n lè kóbá wọ́n lè fa àtúbọ̀tán burúkú fún un á ṣàlàyé rẹ̀ fún wa torí ẹni tó bá létí kó lè bá a gbọ́ kó lè bá a gbà á sì tún máa ṣàlàyé fún wa wípé ẹni bá ṣe dáadáa o. Ọrọ rẹ̀ ọpadà padà já sí àlìjẹ́nà kí ni àlìjẹ́nà kí ni àwọn mèremère àwọn dáadáadáa tọ́lọ́n ti pèsè kalẹ̀ nínú àlìjẹ́nà di àwọn ẹrú rẹ tó ń di àwọn ẹrú rẹ tó sìn lódodo á tún jẹ́ kó yé nítorí ẹni tí ó bá gbọ́ tí ó gbà tí ó rí tí ó àlìjẹ́nà á sì tún jẹ́ ó yé àwọn èèyàn tá à Islam iná mọ̀ tọ́lọ́n ẹlẹ́dàá wa ti dá tó ṣe pé èèyàn àti àwọn òkè ńláńlá lẹ́kọ̀ọ́ rẹ̀ kí ni àwọn aburú tó wà ń bẹ̀ kí ni àwọn àìdá eléyìí tí ń bẹ nu ná báwo nìyá aná ti ṣe burú tó á ṣe àlàyé rẹ̀ fáwọn èèyàn àti irun tí ó ṣẹlẹ̀ ní gbangba alqiyam tó bá di lọ́la gbẹ̀ndà alqiyam gbogbo eléyìí á máa ṣe àlàyé rẹ̀ fáwọn èèyàn yéké nítorí pé ẹlòmíì ẹ lè bú ẹ lè báwí lórí àánú tó wà lórí ẹ lórí ìsìnà tí ń ṣe nítorí pé kò tí ì láǹfààní àti gbódòdó rí kò tí ì láǹfààní àti rẹ́ni pàkíyèsí rẹ̀ rí ẹlòmíì bọ́ bá ti gbọ́ báyìí yóò sì pa ní ṣe tì yóò mọ orílẹ̀ ibi tí ó ti sórí rẹ̀ àpọ́nlé lára ń fẹ́ ara kan ò sì ti ń fábùkù oníkàlùkù ló ń fẹ́ ìgbádùn ẹnìkan ò sì tó wù láti jìyà torí ẹ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ jẹ́ kó yé wọn ní tí ò yé wọn ẹ wá fi yòókù lẹ̀ fọlọ ẹni Ọlọ́run bá nílò ó sì ti kọ àkọọ́lẹ̀ pé yóò ṣoríire fún wàláhì ọ̀rọ̀ Ọlọ́run láti di mùsùlùmí àmẹni Ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ fún bí lágbájá yìí o bẹ́ẹ̀ kò ní dọ̀la tẹ́ ń bá ń fi ń lu koro ẹ̀sìn Islam létí ẹ̀ tẹ́ ń sì ń gun lódó kà á ti gbọ́ nítorí pé tó ti síwájú fún un ẹni pé kò ní wà lìjánà ọlọ́ọ̀dàkùn má sì tu abẹ́ kò ní gbọ́ kò sì ní gbà rẹ̀ lọ́lọ́run sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ilé anabi gan fúnra ara rẹ̀ sallallahu alayhi wa sallam ó lè fọ̀nà mẹ́ni ọba fẹ́ o ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tọ́ba wù ọmọ ìyá mi ọ̀rọ̀ àmàna àsìnà agbára rẹ̀ ò sí fún yàn ẹnìkan sì tó lágbára láti fẹ́ ẹnìkan mọ̀nà ẹnìkan sì sí tó lè dá sí ẹnìkan lọ́nà ẹni tẹ́ ẹ rí tó mọ̀nà tí ń ṣe Islam àna ọlọ́ni ẹni tẹ́ ẹ sì rí tí ó mọ̀nà tọkọ Islam ìṣèdọ́gba ọlọ́ni àtàánú àti ìṣèdọ́gba kò sábòsí nù méjèèjì ó tilẹ̀ jẹ́ pé àánú ọlọ́run làwa ń fẹ́ àánú rẹ̀ là ń tọrọ kọ́mọ̀yọwọ́ rẹ̀ lórí wa ẹni bá gbọ́ tó bá gbà àánú ọlọ́run ni o ẹni tó gbọ́ kọ̀ láti gbà ìṣèdọ́gba ọlọ́run ni torí ẹ̀ tí wàá ní káwọ́ pé ẹni ọlọ́run ọba bá fẹ́ fún mànà yọ mànà ìwọ́n báwo láti máa pè ọ̀nà là ń ṣàlàyé nínú àwọn àgbésẹ̀ bá ti ṣe máa pèpè ọ̀nà ní ká máa ṣe ìpèpè pẹ̀lú ṣíṣe àlàyé àwọn òfin ẹ̀sìn àwọn ìlànà tẹ́sí Islam tó mú wá kílé ìwọ̀ kílẹ̀ tọ̀ a ṣàlàyé rẹ̀ fáwọn yìí àwọn nǹkan tọ́tọ́ á jẹ́ kó yáwọn èèyàn torí kí wọ́n lè bá àjàǹfààní rẹ̀ láyé àwọn tó jẹ́ ìwọ̀ á jẹ́ ọ̀hàn sáwọn èèyàn torí kí wọ́n lè bá àjìnà sí láyé ń bì torí nínú tí ó fa oríire fún yàn òun náà ni kéèyàn jàǹfààní tọ́lọ̀ ń ṣe ní ẹ̀tọ́ kó sì màlẹ́tọ̀ nínú tí ó fa orí ibú fún yàn kọ́lọ̀ má ṣe alo lórí ibú òun náà ni kéèyàn máa pe tọ́lọ̀ ń ṣe lé ìwọ̀lẹ́tọ̀ kó sì máa fagbọn rẹ̀ yá ń bẹ̀. bákan náà ká ṣàlàyé fáwọn èèyàn kí ni nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn lórí wọn tó sì jẹ́ ojúṣe tí wọ́n gbọ́dọ̀ mójútó eléyìí ń bẹ nínú bá ti ṣe máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run bùkátà kẹ́ ṣàlàyé fáwọn èèyàn kẹjọ kó yé wọn fún àwọn akínú ọlọ́run ọba ṣe lófin nínú ẹ̀ títí kẹ́ máa pa lọ kẹ́ máa pìtàn lásán tí ò nítumọ̀ àwọn àtàn arọ́ tí ò fẹsẹ̀ rinlẹ̀ kìí sọ ni wọ́n ń pè lẹ́sìn ọlọ́run pẹ́ ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn eléyìí tó fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan láwùjọ bíi tí wọ́n bá ti láwọn ń ṣe mùsùlùmí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò máa ti ń jẹ́sìn Islam wọn ò gbọ́ àlàyé nípa rẹ̀ yékérí nítorí pé àwọn ẹni ó kó máa ṣàlàyé ẹ̀sìn fún wọn ìtàn lásán ni wọ́n ń pa àtà lọ nígbà táwọn náà kúkú mọ̀ nípa ẹ̀sìn kí làwọn náà bá sọ fáwọn èèyàn wọ́n sì ti sọ pé níta àbá ní kò sí bá a ti ṣe lè fi tọrọ ọ̀dọ́wọ́ àwọn tí wọ́n láwọn mọ̀ nípa ẹ̀sìn àwọn ẹni tí ń pè yàn lọ sídìí ẹ̀sìn kẹ́ gbìyànjú láti rí i pé àwọn tó jọ́ràn yìí tó sì gbọdọ̀ jójúṣe mùsùlùmí nínú islam ẹ̀ ń fi ń yé àwọn mùsùlùmí. ẹ rí i pé ńgbà táwọn ibi sallallahu alaihi wa sallam tó wà ní mẹ́kà ní ti ń pèpè lọ sídìí rẹ̀ ọlọ́run ní pé ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́ ó sì tún fi ń yé àwọn èèyàn péjọ pé ndàlù kìyàmà ń bẹ̀ ó sì tún ṣàlàyé fún wa kí ni tó ṣẹlẹ̀ gan láàrin àwọn ànábì ọlọ́ àtàwọn èèyàn wọn bẹ́ẹ̀ làlùkùránì sọ̀kalẹ̀ fún ànábì sallallahu ìtuni nínú àti ìfihàní gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ànábì tó síwájú náà àwọn náà bá ṣòro pàdé lọ́dọ̀ àwọn èèyàn wọn ìpọ́njú àti ìdààmú jẹ́ tiwọn náà lórí pèpè yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ẹrú ọlọ́run náà lọ padà borí. nígbà Madina pé ọlọ́run fún ó sì ṣe àlàyé àwọn àdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ yòókù gbogbo ó àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan àwọn náà tẹ́wọ́ gbà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ń lò a sì ti mà wípé àwọn kèfèrí ìtàwọn mùnáfìkì àwọn gúnrí wọ́n kọ̀ láti gbà wọ́n sì takú páwọn ní tẹ̀lé ọlọ́run ẹlẹ́dàá wa ọwọ́ apá anabi sallallahu alaihi wasallam láṣẹ ìwà anabi ìlànà àwọn ẹni tó ti síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ, àtàwọn àránṣẹ́ ọlọ, tá a ti ṣàlàyé wọn fún wọn lọ́lọ́kan ọ̀jọ̀ kan yìí ìkẹ́ àti ọlọ́run kó máa bá wọn òun náà ní wọn náà máa tẹ̀lé o ọlọ́run ti tún pa aláṣẹ kó máa tẹ̀lé ìlànà ànábì Ibrahim salam ní àdáyanrí a Ipe Ibrahim salam nínú àwọn ànábì òun náà ni kéèyàn ó fi gbogbo nǹkan lẹ̀ nítorí ẹ̀sìn nítorí ẹ̀sìn kéèyàn ó sì dáàbò bo ẹ̀mí rẹ̀ ó dáàbò bo dúkìá rẹ̀ lórúkọ ẹ̀sìn ó tún dáàbò bo ilẹ̀ rẹ̀ ìyàwó àti ọmọ rẹ̀ rí ń nínú lànà tàn nábì Ibrahim alayhi salam ọlọ́run ọba ẹlẹ́dàá àwọn tá a jẹ́ mùsùlùmí a máa tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káṣí máa wà wòkọ́sì rẹ̀ nínú gbogbo nǹkan àyàfi ń tá a bá pè ní tiẹ̀ nìkan tá a ṣe ládàáyárí ọlọ́run ọba sọ nígbà tó ti sọ nípa àwọn anábì ọlọ́run fún wa lóríṣiríṣi ọlọ́run wa ni ulaika alladhina hadallah fa bihudahum muqtadi nínú suratul an'am àyà àádọ́rùn àwọn eléyìí o làwọn ẹni tọ́nà wọn bá ti fọ̀nà mà ìmànà wọn oníkọ́ ọmọ àwà wò kọ́sì ọlọ́run ti fa àwọn ànábì tó síwájú mọ́nà ọlọ́run ló sì ṣe ànábì wa sallallahu alaihi wasallam ló pin àwọn ànábì pin àwọn àránṣẹ́ ó wá ní ìlànà àwọn ẹni tá a ròyìn fún ọ nípa ìlànà àwọn yìí náà ní kí wọn náà máa tọ̀ nítorí pé àwọn anábì ọlọ́run ọ̀nà wọn ọ̀yá pásíra wọn gbòǹgbò kan náà ni wọ́n ń pèpè lọ sídìí rẹ̀ tí í ṣèpìlẹ̀ ìyẹn ni pé ká sin ọlọ́run ọba lónìí nìkan ó tilẹ̀ jẹ́ pé ẹ̀ka tí ń bẹ lórí ìpìlẹ̀ yìí ó lè yàtọ̀ síra wọn ọ̀nà wo láwọn máa gbà láti ṣẹ̀sìn ó lè yàtọ̀ látòrí ànábì kan sànábì kan ṣùgbọ́n pànábì kan pè wọ́n lọ sídìí pé ẹ máa ṣẹbọ sọ́lọ̀ kò ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إليه نينو آية كتالي لغفة نينو سورة النحل ولن إليه واقبنا أو أنا سوى النبي صلى الله عليه وسلم يكون ما التلي لنا النبي إبراهيم عليه السلام ìlànà tó fi ìṣẹ́bọ sílẹ̀ tọ́pátìpátá porongodo ti ń sọ lọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn وما كان من المشركين النبي إبراهيم عليه السلام òhun àti ìlànà rẹ̀ nínú ẹ̀ kò jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀sẹ̀bọ̀ rẹ̀ náà láti sọ pé ẹ̀sìn wo ló ń ṣe ntún ṣẹbọ sọlọ ọwọ alọ ń sẹsìn ẹ̀sìn báwo ẹbọ tí tún rí Ọlọ́run Ẹlẹ́dàá wa ó wá sọ fáwọn àlùmọ ànábì sallallahu alaihi wa sallam àwọn ẹni tá jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ẹni tó gbà fàfọlọ tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí nínú suratul ahzab àyà kọkànlélógún ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara allaha kathira ọlọ́ni dájúdájú àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára àrántí ọlọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ìwé àwòkọ́ṣe rere yìí wọn bẹ́ẹ̀nbẹ́ẹ́ ni fẹ́ni tí máa ń ran kan ọlọ́run tó sì ń ran kan ajọ́ gbẹ̀ndà kìyàm tó sì ń sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yẹn ni pé ẹ gbọ́dọ̀ wà àwòkọ́sí ànábì sallallahu alaihi wa sallam a lè pépé a lè pẹ́gbẹ̀rún ta nínú wa ni ọmọ wa wà àwòkọ́sí rẹ̀ ẹni tí ń ran kan ọlọ́run ẹni tí ń ran kan ọjọ́ gbẹ̀ndé ẹni tí sì ń rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ báwo la ti wá fẹ́ mọ̀ kí la fẹ́ wà àwòkọ́sí ànábì níbẹ̀ báwo la ti fẹ́ mọ̀ gbèsè ayé rẹ̀ táwọn náà fi máa ṣe bó ti ṣe ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run àtàwọn àwa wọn látara àtàgbésí ayé wọn láti rìn àti mọ̀ pé àwọn ànábì ọlọ́run iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe o lójú ọ̀nà àti pèpè lọ́sọ́dọ̀ a sì ti wípé ẹsẹ̀ gbogbo wọn ló múrukú lójú ọ̀nà àti ṣetọ́lọ́run Wọn ná owó wọ́n dúkìá wọn. torí àti lè bá a mú kí gbólóhùn ọlọ́run lè bá a ga jù. bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ kẹ́ làágùn ẹsẹ̀ wọn ló sì là nítorí pé wọ́n fẹ́ ṣe àrànṣe fẹ́ sìn ọlọ́run. ẹ̀mọye àdánwò tó ṣe wọ́n ẹ̀mọye ìnira tí wọ́n gbé kò wọ́n ọ̀pọ̀ ẹ̀mọye wọn ló fìlú lẹ̀ lọ sílùú bòmíì lẹ́ni tó ṣe hijira nítorí ẹ̀sìn ọlọ́run wọ́n lé wọn láwọn àlù wọn wọ́n jà wọn lógun wọ́n jà wọ́n lógun wọ́n dojú ìjà kọ wọ́n wọ́n milẹ̀ lẹ́sẹ̀ wọn wọ́n lé wọn wọ́n bó wọn wọ́n kà wọ́n lábùkù wọ́n fẹ̀sùn kàn wọ́n wọ́n nà wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àánú làwọn ṣe o wọ́n tún wá ní sùúrù lórí gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe fún wa yìí títí tí àrànṣe Ọlọ́run ọba fi dé. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú suratul an'am àyà kẹrin kẹrìnlélọ́gbọ̀n wọn ni wọn laqad kudhibat rusulun min qablika fasabaru ala ma kudhibu wa udhu hatta atahum nasruna wala mubaddila likalimati llah walaqad ja'aka min naba'il mursalin ọlọ́run ní àwọn aránṣẹ́ màtí síwájú rẹ̀ pé pé wọ́n já wọn nírọ́. kàkà kí wọ́n jà wọ́n jà kàkà kí wọ́n fi ṣèbínú wọ́n fi ṣèbínú sòrò ni wọ́n ṣe lórí pípè wọ́n lópùrọ́ tí wọ́n pè wọ́n lópùrọ́ wọ́n fara ni wọ́n wọ́n tún ṣe sùúrù títí tí àránṣẹ́ Ọlọ́run ọba fi dé kò sí nǹkan kan tí ó yí ọ̀rọ̀ Ọlọ́run ọba padà àránṣẹ́ ń bọ̀ wá bá wọn náà. ولقد جاءك من نبأ المرسلين dájúdájú ìròyìn ìgbésí ayé àwọn aránṣẹ́ Ọlọ́run láti fi ránṣẹ́ sí wọn náà téèyàn á rí téèyàn á wọn náà ti rí téèyàn á gbọ́ àfi lóye ó ti gbọ́ ẹ rí irú báwo gan ni pèpè àwọn ànábì àtàwọn Ọlọ́run dájúdájú àwọn nínú kọ́ gbàgbọ́ àfi kọ́ sáì gbàgbọ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ṣe pín sẹ́ni apá ọ̀tún táwọn èèyàn pín sẹ́ni apá òsì ẹnikẹ́ni tó bá wá gbàgbọ́ nínú wọn ní tó máa ń ṣẹlẹ̀ ní pọ́lọ́ wọn bá máa dán wọn wò yọ dán wọn pẹ̀lú rírí àtàìrí ó lè di àwọn èèyàn sí wọn táwọn èèyàn yìí kò mú wọn lọ́tà táwọn èèyàn yìí ọmọ fara ni wọn nítorí kólódodo lè bá hàn yàtọ̀ sáwọn ẹni tó ń purọ́ nítorí kálíbà àmọ́ múmi níyàtọ̀ sí mùnàfíkì ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti gba àwọn ànábì yìí gbọ́ táwọn jẹ́ àwọn èèyàn kejì ọlọ́run ẹlẹ́dàá wa máa fìyà ìgbàgbọ́ jẹ wọn o ní ìyà tó ṣe pé yóò ta wọn ní ìyà tó ṣe pé yóò ro wọn ìyà tó ju tí wọ́n ṣe lọ ìyà tí ò sì ní dá tí ò ní tán torí ẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan náà níyà tí ọ jẹ gbọ́yọ̀ gbàgbọ́ àbọ̀ gbàgbọ́ nítorí pé ẹni tó gbàgbọ́ náà là ń sọ yín àdáwò ọbọ ná àdáwò oríire àbáyèrè àdáwò pé àwọn èèyàn mú lọ́tà àdáwò pé wọ́n fara ní ẹni tó sì ṣà ìgbàgbọ́ ìyà ìgbàgbọ́ jẹ́ ìyà tí ò ní tán oníkálukú náà ni ọba tiẹ̀ pàdé ṣùgbọ́n mú mi ní tiẹ̀ ìyà lè jẹ́ láyé ó lè bá ìpọ́njú pàdé nínú ìgbésí ayé ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà ìgbà yín àwọn làtúbọ̀tán wọn máa dà nílé ayé àti lọ́run. kèfèrí ó lè máa gbádùn láyé náà ìgbádùn ojú ayé lásán níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn kọ́ ó ní ìpọ́njú ìdààmú àti ìyà eléyìí tí ò ní pẹ̀kun ni wọ́n padà ṣẹlẹ̀ sí o ọlọ́run ní ahasiba an-nasu an yutraku an yaqulu amanna ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ọlọ́ni sáwọn èèyàn rò pé á pa ní á pa wọn dára wọn kó wọn máa jánu fánu sọ pé àwọn gbàgbọ́ láì jẹ́ pé a wò láì jẹ́ pé a wò fún wọn láì fìtínà wọn nígbà tó ṣe pé a fìtínà àwọn ẹni tó síwájú yín a ti wò a àmì wò a fi wò ẹ̀yin náà bẹ́ẹ̀ náà láàdá wò ẹ lè kàn máa jánu kẹ ẹ máa fánu kẹ ẹ máa sọ pé ẹ lọ́wọ́ bá gbọ́ láì jẹ́ padà wò á bá yín. فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين dájú ọlọ́wọ́n bá látàrí àdáwò ẹni àwọn olódodo ti hàn látàrí àdáwò làwọn òpùrọ̀ ti hàn. ṣé kìí ṣe gbogbo ẹni tí wọ́n á jánu sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà lọ́gbọ́ lọ́ngbọ́n ọ̀pọ̀ àìmọye ẹni tí sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ mùnáfìkì lásán ni wọ́n bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn mi wà táwọn èèyàn mọ̀ àwò pé sọ́sì gbàgbọ́ lódodo àwọn gan ló gbàgbọ́ lódodo dọ́dọ̀ lọ àdánwò àtàmìwò oní ṣàfihàn kálukú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tún ní la yughurrannaka taqallubu alladhina kafaru fil bilad mata'un qalilun thumma ma'wahum jahannamu wa bi'sal mihad ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ó ní lílọ bíbọ̀ àwọn kèfèrí nínú ìlú gbogbo má jẹ́ kó tàn jẹ o àwọn kèfèrí wọ́n ṣe kèfèrí sọ̀lọ̀ àwọn kèfèrí wọn gbọ́ lóun ọba gbọ́ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ lílọ bíbọ̀ wọn má jẹ́ wọ́n máa gbẹ́kọ́lẹ̀ mẹ́wàá wọ́n lè máa tẹ ọkọ̀ láì níye gbà wọ́n lè máa pariwo káàkiri kẹsà lè mọ̀ kó wọn bẹ́ẹ̀ ọ sọ̀rọ̀ àwọn di ìyọnu fáwọn èèyàn wọn máa tara rẹ̀ dásọ̀nù lẹ̀ fáwọn èèyàn ọlọ́ọ̀ni lílọ bíbọ̀ wọn ọjọ́ lójú o nínú ìlú gbogbo wọn máa lọ wọn máa bọ̀ mọ̀jẹ̀ ọjọ́ lójú kí ló dé màjá ọ̀hún kalẹ̀ lọ́nù ọlọ́ọ̀ni ìgbádùn díẹ̀ ni gbogbo ètò àǹsẹ̀ ìgbádùn díẹ̀ ni tọ́mọ́ wà hóm jahannamu wọ́n bí ha lẹ́yìn rẹ̀ ibùpadà sí wọn náà ni wọ́n padà jẹ́ iná ọlọ́run ló burú ó burú níbi tí èèyàn padà sí ó burú nítẹ̀ ọlọ́run dákun wọ́n sàwá ló máa ná o. eléyìí wá nínú àyà kẹrìndínní igba sí ẹ̀kẹtàdínnígba nínú sùrọ̀tù alẹ́ imran. torí ẹ̀ àwọn kèfèrí ọ̀gbádùn láyé àwọn kèfèrí àwọn náà ó sì gbèsè ayé gbẹdẹmukẹ láyé ṣùgbọ́n paríparí rẹ̀ ńkọ́ bó lè yàn parí ẹ̀ sí nínú ọ̀nà jahannam ọ̀rọ̀ rẹ̀ ọmọ bá já síbẹ̀ náà ní túmọ̀ gbogbo àlàyé yìí káwa náà lè bá a sórí rẹ̀ ká lè bá a wọkọ lákàwọkọ làkàwà àlìjẹnà ni kìí ṣe nǹkan mi wàláhì Ọlọ́run tó sọ pé fala tu'jibuka amwaluhum wala awladuhum innama yuridu Allahu liyu'adhibahum biha fil hayati dunya wa tazhaqa anfusuhum wa hum kafirun Ọlọ́run má jẹ́ ọjọ́ lójú owó àwọn kèfèrí àtọmọ tí wọ́n bí kò gbọ́dọ̀ lójú kí nítorí pé ó wu ọlọ́run ọba láti fìyà fi jẹ wọ́n ni látara owó tí wọ́n kó jọ láyé àtọmọ tí wọ́n bí láyé ọlọ́run fẹ́ẹ́ fi fìyà jẹ wọ́n ni ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀ kó lè bá a jẹ́ pé gbàtà bá gbẹ̀mí wọn ipò kẹfẹ́rí náà wọ́n wà nítorí pé kẹfẹ́rí ó sọ pé ah nítorí sí ọ̀dà ẹ̀ lórí ọ̀nà àánú ló ń wà òun ò sì sin náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní kò òun sin náà òun ò ṣe Islam tẹ́ ń kó ń lọ sídìí rẹ̀ àwọn ẹwà dúró owó tó ní ẹwà dúró ọmọ tó ń bi tẹ́lẹ̀ yìí náà tó láti mú ọmọ pórí ọ̀nà ló ń wà bẹ́ẹ̀ ni ètí mo ti ṣàlàyé ṣáájú pé dídẹ lọ́lọ́run ọba ń dẹ káfíìrì pẹ̀lú àwọn dáadáadáa ohun mèremère tọ́lọ́run fún wọn láyé nítorí pé kí wọ́n má bàa gbọ́ kí wọ́n má bàa gbà kí wọ́n lè bàa kú lórí orí ibú ọlọ́run ṣàánú wa ọlọ́run sọ jáde nínú àyà yìí bóun ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n lè bá a jẹ́ pé gbàtà bá gbẹ̀mí wọn sí ipò kèfèrí náà ni wọ́n wà. láti máa pé àwọn ànábì ọlọ́run àwọn aránṣẹ́ rẹ̀ ìkẹ́ àti ọlọ́run kó máa bá wọn bẹ́ẹ̀ làwọn ẹni tó ń tẹ̀lé tiwọn gbogbo wọn náà ni wọ́n rìn lórí ilẹ̀ a sì ti mà wípé wọ́n ń gbé ọ̀rọ̀ nípa ẹsọ Ọlọ́run ọba lọ́kàn ẹ sìn lọ nìkan ẹ má ṣẹbọ sí nínú ìjọsìn ẹ gbàgbọ́ lódodo ẹ máa ṣiṣẹ́ rí wọ́n ń gbé lọ báwọn èèyàn gẹ́gẹ́ bíi níta ń sọ fáwọn èèyàn yìí wọ́n sì ń pe àwọn èèyàn lọ sídìí kan sin Ọlọ́run ọba lónìí kan ẹni tó sì wú àwọn jù láwọn ẹni tí ń tẹ̀lé tàwọn ànábì Ọlọ́run àtàwọn ànábì tí wọ́n ń tẹ̀lé yìí nítorí wù wọ́n jù ní ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti ká ṣiṣẹ́ rí wàláhì tí ń wùwá jù nù káwọn èèyàn náà gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n sì máa hùwá rí kí wọ́n máa ṣiṣẹ́ rí bá ní kí hù. bákan náà nǹkan tí wọ́n ń jù láwọn ọlọ́ àtàwọn tí ń tẹ̀lé wọn náà ní báwo la ṣe rọlọ̀ níta ń jù nù ń jù ó náà níbo láti rí ìyọnu ọlọ nínú tá a ti ń jẹ aránjù báwo láti rí àlìjáná wọ bó làwọn náà ṣe di àwọn ẹni tó láàfin ńláńláńláńláńlá nínú àlìjáná torí ẹ̀ làwọn anábì Ọlọ́run ṣe ń gbìyànjú àtàwọn ọmọlẹ́yìn wọn torí ẹ̀ náà ṣe ń jíṣẹ́ Ọlọ́run àtàwọn ọmọlẹ́yìn wọn torí ẹ̀ wọ́n ṣe ń ṣe sùúrù àtàwọn àtàwọn ọmọlẹ́yìn wọn Ọlọ́run ọba wa ti torí rẹ̀ yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọlọ tẹ́lẹ̀ yìí àpèjúwe bọ́lọ́run ọba ti ṣe rè wọn nù ìròyìn ìgbésí ayé wọn sì ní ní ojú ọ̀nà pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run wọ́n bẹ́ńbẹ́ fún gbogbo ẹni tó bá wádìí ẹ̀ kọ̀pamọ́ sí gbogbo ẹni tó bá lójú nítorí kí gbogbo ẹni tó nà bá fẹ́ máa pèpè lọ sí tẹ̀sán ọlọ́run ó lè bá a máa wà àwòkọ́ṣe wọn nínú eléyìí. ìpèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run lápẹ́ àwọn èèyàn lọ sídìí kí wọ́n ṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn láti pè wọ́n lọ sídìí kí wọ́n gbàgbọ́ lódodo ká pè wọ́n lọ sídìí kí wọ́n mọ àwọn orúkọ ọlọ́run eléyìí tí ó rẹwà jù wọ́n sì mà nípa àwọn ìròyìn rẹ̀ tó ga jù wọ́n sì máa jọ́sìn fọlọ́n lónìí kan láì ṣẹbọ sí ojúṣe ti gbogbo wa lélẹ́yìí àní dáǹtì torí rẹ̀ bẹ láyé nù kése gbogbo tó ń bá káyìn tọ́mọ wa béèrè kí ni scores match tó dẹ̀ wáyé lánàá kí ni scores àbẹ̀wò tó ń ta àwọn tẹ́tẹ́ oríṣiríṣi tó wà tó tún ti ní í ṣe pẹ̀lú bọ́ọ̀lù yẹn kíníkà bet kíníkà bet tọ́mọ wa kó pépé òfòká ọlọ́dúnkò síwájú screen wọ́n tan ara rẹ jẹ àbí ìwọ wo dápé láti lè jó ló ti ń bọ́ sílé ìlú tó ń tan ara rẹ jẹ àbí ìwọ wo tó ń fira rẹ sẹ̀sìn lórúkọ pé ọ̀ ń gbafẹ́ èsì ń ta wálé ayé wa ṣe nìyẹn kókó ń ta wálé ayé wa ṣe nípa wa sin lọ́hùn ẹni bá ń sin lọ́hùn òun lẹni tó ń lo bíbẹ̀ rẹ̀ ńlẹ̀ ayé dáadáa ẹni tí kò bá sin lọ́hùn ti ń sẹ́ lọ́hùn orí ara rẹ̀ ní ń dájọ́ sí yóò sì padà kó tí ó pè pérépéré tí ò ní dínkù. ọlọ́run ẹlẹ́dàá sọ pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun nínú suratul anbiya àyà kẹẹ̀dọ́gbọ̀n. ọlọ́run ní àárán ìránṣẹ́ kan ṣáájú wa nabi muhammad sallallahu alayhi wa sallam àyàfi kó jẹ́ pé a ránṣẹ́ sí i wípé kò sí ọba kan òtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allahu Rabbul Alamin nítorí náà fàbọdò èmi nìkan ní kẹ́ ẹ máa sìn gbogbo àyà alukur'an ìta bá ti rí fàbọdò àní àbúdùlọ ọ̀bùdùlọ ìtumọ̀ rẹ̀ ni wàhídùlọ ẹ̀sọ́ lọ́n lọ́kàn nínú ìjọsìn torí ẹni tí ń bá ń sìn tí ó sìn lọ nìkan kò tí ì sìn. alhamdulilayi rabbil alamin adukọ fún Ọlọ́run ọba ẹ mẹ́nuba fún wa nípa pé kájẹ́ni tí yóò máa pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba láti bí àwọn jẹ́jọ́ ìgbàájú àti lónìí náà a fẹ́ béèrè pé ṣé aburú ń bẹ lórí ẹni tó jẹ pé òun nímọ̀ dáadáa ṣùgbọ́n kò ní pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba àwọn míín sì ń bẹ̀rẹ̀ wètò àwọn nímọ̀ wọ́n máa pèpè tako ń tọ́jú ọmọ ìtẹ̀sìn ọlọ́run ọba ni ṣé aburú ń bẹ lórí wọ́n máa wá nítorí kí wọ́n lè bá a fi ṣiṣẹ́ ni torí rẹ̀ tá a bá ní màtà dandan ni ká fi ṣiṣẹ́ sí tá a bá fi ṣiṣẹ́ sí dandan ni ká tún pẹ̀lú mi lọ sí díẹ̀ bàtà bá pẹ̀lú mi lọ sí díẹ̀ dandan ni ká tún ṣe sùúrù lórí ìnínilára eléyìí tẹ́ni tá a pè tó ṣe é ṣe kó ṣe fún wa lórí ipa àpè kíkọ́ wa sórí rẹ̀ yọ aláǹfààní pọ̀ mà gbàtí wọ́n bá pè yẹn lọ sí díẹ̀ sìn ọlọ́ olóhùn sá fún sọnù tó mọ̀ pé sọnù tó bá pàdé lọ́dọ̀ ọlọ́run ju eléyẹn lọ ni kí wọ́n ní láárí ìmàtọ́ ọlọ́mà ṣé màgídí ni màtó sì mà nígbà tó ṣe pé ń tọ́ ọlọ́mà wọn fi ń takò dodo ni ọ̀dájú pọ̀ mọ̀ kankan orí àánú lásán ló wà torí níta ń pè ní mà ó máa ń darí ẹni lọ sídìí ńtọ́ da ni nígbà tẹ́nìkan bá ti lóun mà tó ṣe pé di aburú àtàìdá ní bá ń pa àwọn èèyàn lọ sídìí ẹ̀ ẹ̀ mà pé kọ̀ mọ̀ kankan òfútu fẹ́ tẹ̀ tàjẹ́ lásán ni. bákan náà ọtún wá fẹ́ béèrè pé àwọn kan bẹ̀rẹ̀ pé olùmọ̀ làwọn àwọn náà sì máa ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n wọ́n àfi máa wọ́n máa fi rinlẹ̀ pé tò àwọn ọ̀sọ́ pé níta ẹ̀sìn burú torí pé ọlọ́run kan náà làwọn jọ ń sìn àwọn eléyìí náà kọ́ sí kàtígórì bu lábẹ́ káwọn. asinilọ́nà lélẹ̀ yẹn asinilọ́nà lélẹ̀ yẹn ẹni tí kò mà nípa òdodo ambọ̀sibọ́sì yóò pè yàn lọ sí di rẹ nu ẹni tó pè ó ti ṣìnà ó ń retí ẹni tí ó sọ fún ni kó lè bá a mà tọ́lọ̀ wọn bá bá nílò yọ pa ìsìn náà tì tó wá ń gbé ní láńkẹ̀ ó ń ṣe aburú lọ́sọ̀ fún ó ń sọ fún pé a lè sọ pé ó sì nà torí pọ́lọ̀ nǹkan náà lẹ́jọ́ ń sìn tọ́lọ̀ nǹkan náà ni mùsùlùmí àtòní fa ń sìn tọ́lọ̀ nǹkan náà ni mùsùlùmí àtẹni tí ń lọ chọ́ọ̀chì ń sìn tọ́lọ̀ nǹkan náà ni mùsùlùmí àtẹni tí ń bọ̀ sùn Òṣogbo ń sìn tọ́lọ̀ nǹkan náà ni mùsùlùmí àtẹni tí ń sọ̀sẹ̀ méjì ń bàdàn sìn tọ́lọ̀ nǹkan náà ni mùsùlùmí àtẹni tí ń pòsà àpòpò ń sìn a'udhu billahi minash shaitani rajim. àdúgbò fọlọ ọ̀rọ̀ láti gbọ́ ẹ má jẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n máa da ẹ̀sìn rú máwọn èèyàn lójú ẹ jẹ́ ká kíyè sára ká jìnnà sí ti pápátá nítorí táwọn àwọn òkú àwọn fi gba yìí lójú ọmọ èèyàn àbádé rẹ̀ lọ́la nìkẹ́ ó burúkú. ọmọ èèyàn bá wá fún ọ kí ni yìí náà tó ń lálẹ́ jáná àbó ní náà ni ọjọ́ yìí tara rẹ̀. àbádé rẹ̀ yóò àwọn ọlọ́yà kọ́tà mẹ́nuba yìí wọ́n wà láwùjọ wa lónìí kálukú ló ń sì mọ ibi tí òun náà fi sí àfi ká gbìyànjú ká kú lójú ọ̀nà àná ká má jẹ́ni tí ó fi ojú ọ̀nà gbèsè ojú ọ̀nà ká mú ojú ọ̀nà tí ó sì wá láǹfààní kí ló dé táwa náà gbìyànjú àníwá lẹ́ni tí ò ní mà rárá òun náà pé kó pé yẹn sínú Islam tó tó wá sọ wípé. wọn ní sọ pé ẹni tó ṣìnà ṣìnà wọn sì ní sọ pé wọn ṣe kèfèrí sọlọ nítorí pé sẹ́yìn yẹn ń wò làwọn ṣe wọn ń pe kọ́sítọ́mà sọtọ́ bá sọ pé kọ́sítọ́mà rẹ wà lórí àná kò ní gbéṣẹ́ wá tó irú àwọn afá ṣe babaláwo. gbogbo ẹ gbogbo ilé ayé lọmọ kábíyànjú kákèsára torí pé àtiwọ àtàwọn tó ń tàn jẹ nínú àwọn ọlọ́run tó ń tàn jẹ ọlọ́run tó ń yá fún àwọn ọmọ lókè pẹ̀ kí wọ́n tó kú lókèpẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkíámà kí wọ́n má lọ di láàrin àwọn èèyàn burú wọn náà gbìyànjú kọ́ ojú ọ̀nà tì kí àwọn èèyàn ojú ọ̀nà dáadáa kò lè bàjẹ́ tí ó pọ̀ ibara dúró sí ní alẹ́ tòní ẹ̀já padà olùwádìí dásìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú lálẹ́ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.